I'm Gbadebo rival, and I'm Labour Party candidate for Governor of Lagos State. tálákù fún mi níjọ́ ogun bá lè gan-an. la tún fún mi. dọ́líyà. níjọ́ ogun bá lè kọ́ wọn máa ṣọ́ọ̀ṣẹ́ tán mo máa rí lálá tún fún mi. níjọ́ ìṣòro bá well um, èmi fi ò pé ká má sọ wípé nítorí pé ilẹ̀ ibẹ̀ yẹn cheap ká wá kó o at the end of the day it's not going to work so ká má wàá sọ pé nítorí wípé a rí ìfà àwa sọ̀wọ́ nù àbí tá a bá tiẹ̀ sọnù àwa níbi padà nígbà tó yẹ ká rí padà mm-hmm. so èyí tá a ti kọ́kọ́ rí tá ti fẹ́ máa ṣe lọ yẹn mo feel pé kí ló dé tá a ṣe concentrate lórí ìyẹn ẹ sá with due respect sá mo feel pé ẹ lè afford ìyẹn náà mm. ìyẹn tó ń so yẹn tó ẹ lè ra akẹ́kọ̀ọ́ káwọn ẹ kó wọn sílẹ̀ síbẹ̀ yẹn títí tẹ máa fi need it but we can't depend on it now. Okay. So mo disagree pẹ̀lú nǹkan tí Mr. darasimi sọ yẹn mo believe pé yàtọ̀ sí àwọn títí wa a ṣì ní àwọn space lẹ́yìn tó jẹ́ pé ó lè jẹ́ profit fún wa in the nearest future. Okay. Eh, really, um, You're very right, sir. But the truth is, co investment doesn't really work like that. And then nǹkan tá a fẹ́ in particular will not work. Ẹ wò ẹ wò báyìí sir. Ẹ wò pé um, okay nítorí pé a rí ilẹ̀ tó cheap ni Ọ̀tà àwa fẹ́ ra lẹ̀ yẹn. Èmi feel pé development might decide side in the next five to ten years mm. ten years is not even guaranteed now ẹ wo it's okay to bá jẹ́ wípé um, mind the long term investment mm. but irú ilé ìtàn at yìí àti ní we um, are already mm. àdètúwárí another one sí area vi mọ́ Ìkòyí yìí nítorí pé ó wọ́n àwa fẹ́ lọ fún space ilẹ̀ tá a rí ní ọ̀tà how do we convince our customers to leave here to come to ọ̀tà hmm. one or two people tá a bá rí ń bẹ̀ àwọn tó ń gbé lọ́tà ni àbí tó ń gbé kenaland hmm. àwọn èèyàn tó wà ní ìkòyí wọn ò ní fi ìkòyí sílẹ̀ kan wá bá wa ní ọ̀tà sá. no no no no no no no no. ẹ eh, calm down calm down calm down. Um, Ire, kí ló rí sí Sir, I'm good with Mrs. Darasimi idea because tàbá ní píkà wò dáadáa ṣe rí pé ibi company ta everybody ti mọ̀. Hey, can you calm down? Don't do that for you are with me, please. Tí income then wọlé dada. everything is going fine. Tàbá wá ní ká lọ the other one, tọ́ pika she ká ṣe invest lè lórí kò pay wa ṣe mọ̀ pé bẹ́ẹ̀ kò grow so ó really affect company gan ẹ submit the report yín I will peruse it um, èmi náà ti ń wò tẹ́lẹ̀ future tèmi lèmi wà yìí ká wá kówó lé nǹkan ká máa wo thirty forty years yẹn I'm not I'm not I'm not I'm not I'm not into that anymore èmi náà fẹ́ jèrè iṣẹ́ ọwọ́ mi I want short business that bring out my profit within five ten years is that okay but let me be fair with everybody I will go through the document and I will get back to you guys. <laughs> Ah, ọmọ ọmọ bàbá olówó ló pè o. kí ló tún fẹ́ gé. Ah, ah. ó ní ká ṣọjà fún òun lọ́fíìsì ni hmm. normal normal bóyá máa ń gbà bó dẹ̀ ṣe wà ẹ̀wọ̀n kí tó bá ti ṣọjà fún eight z ni àtúmọ̀jọ jẹ́ tán ni ọlọ́run ọba gbádùngbádùn la wà àgbàgbà ọlẹ́fẹ́ arrange ẹ̀ sìn kó má pẹ́ kó má dọ̀ṣẹ̀. máa wẹ bó ṣe ṣe máa arrange sísìn eh. ó dẹ̀ wọ́n kọ́ àwọn ọjà tó wà lẹ́sìn ìṣàkọ̀rọ̀ṣẹ̀ sí gbangba ni. ọjà wo Lamati Shaye, oh, we no get no Babylon. We are from where we belong. My eye, oh, you don't cry, oh. I need to go and shine. I will buy me when go. I need to go and shine. Oh, oh, oh. I need to go and shine. Ẹ má bínú nǹkan tí mo fẹ́ sọ yẹn. Ṣé mo lè proceed? Ẹ jù sá. And your father has always been a very good man and um, very great ambassador. You represent him so well. But then, uh, ṣé mo lè proceed? Sure, sure. Okay. Sherry, bí company yìí ṣe wà yìí, gbogbo including your father, gbogbo wa àjọ máa ń ṣiṣẹ́ bíi family let you understand kò lè ní dáká rí àwọn òótọ́ ọ̀rọ̀ kankan kankan ká má lè bá ara wa sọ ṣó ti ẹyin instead a máa fi ṣàkóso tí a máa ma fi gbéra wa lẹ́yìn la máa ma fi sọ àwọn nǹkan tó yẹ ká sọ ó yẹ ká lè gbéra wa ká bára wa sọ ṣó ti ẹyin àwọn èèyàn náà ti ń sọ bọ́ mi fẹ́ dúró máa bá wọn sọ̀rọ̀ yín lẹ́yìn ló jẹ́ kí n wá sọ fún yín ṣe rí ẹ̀ẹ́. I'm for loud. I'm conscious. I'm reflowing. Àpò wèrè mú wèrè yẹn. A tún wo igbó nínú ọ́fíìsì. Kò dáa. Wàhálà kò dáa. Ó kù díẹ̀ káàtó. Especially fọmọlúàbí ibi tìyẹn. Ẹ mọ̀ pé mo dẹ̀ gbọ́ pé bí irú àwọn kíni ẹ̀ ó máa ń yíyàn lórí mo lè yí mi lórí. ẹ à ẹ̀yin kẹ ibi tí yóò tiẹ̀ níyì àwọn ṣe rí gbogbo àwọn kinní you are an adult you can take them tó bá jẹ́ pé ó wù yín pé bẹ́ẹ̀ ṣe fẹ́ máa gbé life tìyẹn nìyẹn it's okay it's your life kò sẹ́ni tó máa bá yín dictate bẹ́ẹ̀ ṣe máa live life yìí fún yín mo ṣe rí gbogbo kinní yẹn ẹ lè máa mú ìta kí n máa mú nínú ọ́fíìsì ṣó ti torí kódà kò dáa ẹ mọ̀ hmm. torí èèyàn bá tiẹ̀ máa yí bí wọn kó di ti yóò ní yí o èmi ni ó ní béèyàn ṣe lè máa ṣe gbogbo àwọn nǹkan mi kan díẹ̀ díẹ̀ díẹ̀ tó jẹ́ pé. are you normal? yes are you normal? o kò wọ́n ọ́fíìsì mi ò ń preach fún mi ò ń sọ rubbish ò ń sọ gbogbo nǹkan tí kò yẹ kó máa bá mi sọ ṣé o wà normal ṣá ṣó mọ nǹkan tó sọ ṣó mọ ẹni tó wà wájú ẹ. ìwé ẹtí ń kẹ́tì náà. kí ni mò ń bẹ̀rẹ̀ sí wọ́n bíbá yìí sí ò ń sọ ilé ò ń sọ ilé ń sọ ilé orí mi yìí mò ń fa gbó mò ń fa loud mò ń fa ref mò ń fa ṣíṣà ṣó mọ nǹkan tó ń sọ ṣá kí ni kí ni láì tó yín láti wọ ọ́fíìsì mi máa bá mi máa sọ gbogbo rubbish yìí. stand up and get out ah, ṣó wà ókè ṣá wọ ọ́fíìsì mi máa máa preach fún mi bíbá yìí kí ni láti ẹnu ọ́fíìsì yìí kí ni láti ẹnu company mo máa fi kíní fọ́ orí ẹ̀ gbẹ́kọ̀ gẹ́tà fún mi kó bíra yìí tó bá fún ọ̀tà máa fọ́ orí ẹ̀ dànù kọ́mọ gẹ́tà kí ni imagine jesus. ọ̀gá ẹ̀rọ ẹ ṣé wo mi wọ́n ti pé thirty two máa pé thirty three next year mi kì í ṣọmọdé o ṣe rí kò dá kí àwọn clients wa kó wọ́n máa wo bíbá kó wọ́n á rí i pé ọlọ́jà lùgá wa. ọlọ́jà ni mí kódà kódà mi lè rú tọrọ kí n máa sọ mi lè má tẹnu ló lè sọ ìgbọ̀nsá àpamọ́. first to Okay. Then uh, this one. àǹtí ẹkú ìjókòó ọ̀nkú ẹkú ìjókòó mo ti fọ gbogbo aṣọ yẹn mo ti sá gbogbo mo mà fẹ́ ṣàlàyé nǹkan kan fún yín àǹtí àti mò ń gba gbogbo kọ́ńpáǹdì nísìn mo wá rí gbogbo igbó tí wọ́n ti mú kù tán ti mu tipẹ́tipẹ́ àti tán ṣe é mu kódà ìtàn ṣe é mu lọ́wọ́lọ́wọ́ iná ìwàlá rẹ̀ ibi tí mo ti ń gba gan ojú omi láṣọ mo á ní kí n ṣàlàyé fún yín pé kó má jẹ́ àwọn ọmọ ọ̀tá yẹn náà ti wọ kọ́ńpáǹdì wọ́n ń ṣèṣekúṣe yẹn

but kí ló dé tó ṣe máa why can't you stop. sórí igbó tuntun yẹn mi lè máa wà pẹ̀lú àwọn pípín yẹn tó yẹ kó ṣe máa ra wálé. kí ló dé babe sórí igbó yẹn ó máa ń jíjà mi gan-an àgàgà tí bá fà báyìí tínú bá ń bí mi ẹ máa ń jẹ́ kára mi balẹ̀. Hmm. wàláì. ṣùgbọ́n kan èmi wá ń wò ó pé ibi tó ti tó sọ pé tó bá lọ síbẹ̀ ó máa ń wà bored ẹ̀yin bóyá kémi àti ẹjọ́ máa lọ síbẹ̀ kó má ṣe wọ nìkan má má tẹ̀lé ẹ àdẹ́jọ́ máa lọ fà lóhun àjọ máa reason. kájọ máa lọ yes wọn náà máa ń ṣe bẹ́ẹ̀ ni. ah ah <laughs> why not. ilé. Mm-hmm. àwọn nǹkan tó mọ̀ ń pa mí lónìí. lábẹ́tẹ̀ ayé la máa ti ṣayé o oh, we no get no Babylon we are from where we belong. àlè fi kú lọ́nà. Ẹ bá mi wé kó yé. Àdìdìgbò kan ṣàyípo, ó ṣàyípo, ó ṣàyípo. Àpáṣà fresh. Àwọn ológo ó fẹ́ rí báyìí. Màmá ẹ jókòó. Nígbà mi, ó ti di fọ́ àìtì. Àlùbáríkà tí bá ti rí ẹ ọlọ́run mo ti yó. Àdáyé mi ó tó jẹ́ mẹ́ta báwo ló ń lọ báwo lọ zù. Àmì pẹ́ṣẹ̀lẹ̀ kò ní ṣẹ̀mí ẹ̀ ọlọ́run ọba ojú orí màmá náà bàbá èkó bàbá èkó nígbà wà nígbà ti di anáyé mi o sáré àpáṣà fresh ó fẹ́rí báyìí sẹ́wọ́n bó di ẹ̀rù gọ̀ǹgọ̀ àpáṣà èkó bẹ̀rù ó bẹ̀rù ah. ọmọ ńlá ọmọ àṣọ àpá Alexander, ó bá nù à ẹnu bá nù à ó ló bá nù à ó ẹ máa ń ṣe bẹ́ẹ̀. Mo lè mú fún ọ. Ẹ máa ń kọlu nǹkan. Bẹ́ẹ̀ni. Ojú ẹ̀rọ tuntun ọlọ́run ojú ojú tó máa ń ṣe bẹ́ẹ̀ rárá òdà àti tí a báyìí tó di gí hàn. èmi ò ṣe fi mọ̀ wẹ̀ dáa. ọlọ́run. irú àwọn kan lè máa ń gbé lọ ojú ọ̀dà lè máa ń gbé. ó máa ń ṣe bíi sk. ó náà wà. loud. àyẹ̀pọ̀. Ah, pọ̀pọ̀. ṣe wà yín ẹ máa débi bàbá bàbá o. of course. ní má ló máa ní kan bullshit. ajé ń gbọ́ ọ̀gá ni yín mo gbà fún yín. ẹ máa ń gbé kòlò. ẹ pọ̀ àmọ́ àmì kò ní bàjẹ́ o ó dàbí àpáta. Ah! kò ní yé yàtọ̀ sí àwọn nulẹ̀ ní wàá wá gbọ́tù òun náà gbọ́tù ló wá jaun pa jaun pa jọjọ ẹ máa ń ṣe òyàrá ẹni ṣe lóyún ibùkún làwọn tó ní ìjọba ẹni ó yí ẹni àkásà àga yìí jọba à ẹyọkùn àbúyọ ní oníbejì tún ni. ìṣèwéjì wà lọ́ọ̀nù. àbò fọ́ o. ṣé ìwà ló máa fi ṣe hundred lọ́fọ̀ wege. àpáàtì. ọ̀pọ̀ láàrin sọ́nà ẹ̀sìn pọ̀pọ̀ loud. Arizona SK, ọ̀pọ̀ loud. Arizona SK, dákun fún mi lọ́jà o. Fún mi lọ́jà o. Jọ̀wọ́ fún mi lọ́jà o. Fún mi lọ́jà o. Àìsàkùn fún mi lọ́jà o. Fún mi lọ́jà o. Dákun fún mi lọ́jà o. Jẹ́ kí n lọ́jọ́. Báwo ni ìyàwó mi? Fáìnì wa. pretty gan ah ah Gbaa ụlọ everything. fine thank you ma. mọ́mí ẹ̀ ma. ọmọ ni wọ́n. abẹ́òkúta ni ma. Hmm. ni ma. mọ́mí ẹ̀ wá ń kọ́. wọ́n wà um, ni ma. Hmm, Ondo nice. Ah, ni. má jẹ́ kó dáa ẹ ẹkọ ẹ ti ṣàlàyé fún mi ó ti sọ pé ti bá rí ẹ o fáìn o ṣe mo bá bẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ lè mú ọkọ ṣe jẹ́jẹ́ pẹ̀lú ọkọ ìwà ayé lábẹ́kúta tọ́jú ẹ o wọ́n lè wà lábẹ́kúta fáwọn bíi o ìyá wa náà ò pé o torí ẹ bá pé orí wa máa pé kí ló dé ẹ sọ̀rọ̀ torí ẹ ò bá dẹ̀ pé àwa rèé àwọn náà rí wọn bọ gbogbo ìgbà tí ọlọ́run bá ń jẹ́ kórìí ẹ̀ máa pé orí tiwa náà pé ìyàwó mi kò sí problem you are welcome to our house thank you ma'am. so long as you are going to uh, be well behaved i will but um, mi bá ní kó feel free but má ní kó feel free ó máa bá remote jẹ ni ó dẹ̀ máa kápá kí ni toilet ah. but tó bá ti need nǹkan jẹ́ kí n mọ̀ okay ma'am. tó bá fẹ́ jẹun just let me know ó dẹ̀ lọ fọwọ́ àbí lọ kápá gas. Yes. Welcome to my abode. Thank you. Orí nǹkan mú wálé ọkọ mi. Ọmọ ọmọ ilé payọ. Sori wọ ni ọmọ àbọ̀ lówó ìwọ ni OBO. Sori business yẹn ìwọ kọ́ lọ ṣe náà tó bá ti wá huge tí ó ti yọwó dáadáa kò yẹ ẹsẹ̀ àwọn náà kọ́ owó sí. Ọ̀rẹ́ òótọ́ ló sọ. Sori kọ́kọ́ bẹ̀rẹ̀ tó bá ṣe tó bá dúnà tán but problem tèmi tèmi rí o òun ni pé tó bá ọbẹ̀ yẹn bá ti jiná ṣó máa jẹ́ ká mọ bóyá lọ. Ah, ah, ṣèbájọ wà ní ẹ jẹ́ ká jọ ṣe ẹ jẹ́ àjọ ṣe tó bá dẹ̀ máa di pé ó wọ mi àjọ wọ mi pọ̀. àjọ wọ mi pọ̀ ẹ̀yẹ́ <laughs> eh, náà lọ. ìmọ̀ràn ẹja kò ṣe tẹ̀lé. Ah, yẹ kò ṣe tẹ̀lé. Mm. wíṣẹ́. How are you? So. I'm fine. Ah. Uncle Casey. Damn, sir, how are you now? Hi. <laughs> okay. About you? Oh, oh, oh, oh, Ajimori ni ẹ. Ìtumọ̀ ẹ̀ ni pé ebi ń pa wá. Oh. <laughs> Iṣẹ́ ògùn mo gbà. Ẹ jẹ́ kitchen How are you? Olóògùn mi tó ṣe olóògùn. Oṣù Sure, I want. Okay. mi kọ́. Okay àbí kí ló wá conclude sí báyìí. Ah, báyìí sọ̀rọ̀ náà ni báyìí sọ̀rọ̀ náà. ọ̀gbẹ́ni délégò tó sùn a máa sùn joint mi o gbọ́ tó ń wèrè. wọ́n tó bá parí láìka o ẹ̀sìn ìpẹ́ pẹ́ẹ́kọ́ láìka yẹn o ìfẹ́ wa ti o mọ ẹgbẹ́ obìnrin aláìpẹ́ ìdí o ìfẹ́ wèrè. ọ̀pọ̀ sọ̀ máa fún un. láàgbó lórí burúkú lọ́jọ́ lọ kọ́ bọ́ ṣe yí gbòṣe máa máa yí gbòṣe ń gbòṣe. láìta rẹ̀ yẹn náà yọ̀ láì ẹ̀dẹ̀ máa fọ́ mọ́ láìtì. mọ́ láìtì. ariwo ọmọ náà àkọ́sọ̀ mi fẹ́ẹ̀ ti rí òjò ìrànà yìí mi kọ́ ti ṣe létòlétò náà. I'm done with this. No, I know, just wait for me to finish this one. Why now? Finish this now. No, then this one kì í ṣe lè tán. Abẹ́ ṣe lè. Ẹ jẹ́ kí n parí ilé ìyẹ̀wò start. Mo fọ́ tán ni o. Ọmọ ìyẹn gan rún. Hmm? Mo lọ́kọ̀ tìyàwó, wọ́n ń gbọ́jà, oh. wọ́n ń jọjà. Ah, wàlíláì mo gbàdúrà kí n fẹ́ rú ìyàwó ìsílẹ̀ ni o. Wọ́n gùn mí. Wàlíláì kan àgbà, mo sọ pé màá lábúrò ni. Hmm. tí kí ló wá ṣe yẹn. mo fẹ́ fẹ́ lóúnjẹ bẹ́ẹ̀. Ah, òwe ni yá o fẹnukú gẹ̀ẹ́tì ni yá o kí ló ṣe é tó ṣe rádaràda wá ṣé ojúlé wọn ni tó fi mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ńbẹ̀ ṣé wà tí wọ́n jọ ń gbé ni àwọn máa ṣe báyẹn stop ṣe bẹ́ẹ̀. sájọ́rì bẹ́ẹ̀ kan yọ ọjà yín ṣé ọmọ yọ mi ìfẹ́ wọ́ọ̀rẹ̀ o lọ́sọ̀rì o ọ̀gbẹ́ni àwọn àtọ́yìn lọ́nu. mọ́mí mo wá rí o. mo gbọ́ tí ẹ kọ. ó dà pé màá ní láti wáṣẹ́ síbòmí. kí ló dé. because ọ̀rọ̀ dájú àti àwọn staff wọn fẹ́ yé mi. mo ah. ò tẹ̀ mí sí èdè kọ́ńpì dábì rárá rárá ọ̀rọ̀ wọn dàbí pàtẹ́pọ̀ tí mo wá ara wọn nǹkan tí bá sọ báyìí kò láṣẹ nínú kọ́ńpì bàbá mi kí mo wá jọmọ wọn fún. ọkọ mi. màá. kí ló fẹ́ wáṣẹ́ lọ bùnmí fún ṣé èèyàn máa ń ní ọkọ́ lẹ̀ tó máa máa yín họlẹ̀ ni àbí tí èèyàn máa fọwọ́ họlẹ̀. For you being your father's company, that's a reason for it. Èèyàn kì í lọ́kọ́ lé kó fọwọ́ họlẹ̀. Àwọn staff tó ní wọn gbọ́dọ̀ sí ẹlẹ́nu yẹn wọ́n máa feel intimidated because ọmọ oní nǹkan ti dé and you're a graduate. That is one. Two, wọ́n máa ṣe bẹ́ẹ̀ má ṣe bẹ́ẹ̀ because ọmọ ibi tó ń lọ wọn ni mo ń ṣọ̀lẹ̀ bàbá ẹ̀ torí tí ò bá wọn wí sí i tó ní wọn mọ wọ ara wọn kì í ṣe pé wọn mọ wọ ara wọn bàbá ẹ̀ position ẹ síbẹ̀ yẹn kó lè rí kúlẹ̀kúlẹ̀ kó lè rí everything kó lè mọ gbogbo ẹ̀ ni there's still gonna be a time he will say it's not working again so that you won't be a stranger in your father's company. It is your father's company, it is your father's property, and it is your property sùúrù báyìí ló máa fi bá wọn ṣe with time they will be used to you it is strange because i mean you're coming in and they see you like a threat but you're not. àti wípé níbo lè ti ẹ̀fẹ́ wá ṣẹlẹ̀. máa ríṣẹ́ iṣẹ́ pọ̀. níbo lè rò pé ti máa ríṣẹ́ ah. ẹ jẹ́ kí n sọ fún yín inú ilé ẹni lèyàn ti máa ń jẹ́ òkúta onídòdó ẹ̀fẹ́ wá ṣẹlẹ̀ ẹ jẹ́ kí bàbá ti ń lọ ẹ wá fẹ́ wá ṣẹlẹ̀ sí i. tẹ bá dé ta ẹ ṣe ń kọ́ńpì ní kọ́ńpì dáàdì tẹ bá dé ta ṣé mo kọ́ tójú yín máa rí ṣé ẹ wá rò pé ayé máa gbà yín tẹ bá dé ta ẹ máa ríṣẹ́ ẹ̀yin tẹ̀ lámùmára ní company dadi lẹ máa lọ ní àmúmúra níta. company dadi táwọn staff gbọ́rọ̀ sí mi lẹ́nu. wọ́n máa gbọ́rọ̀ má ronú bẹ́ẹ̀ má ronú bẹ́ẹ̀ bàbá yóò fẹ́ kán ṣe ẹ́ńkà ni ò ṣe sọ̀rọ̀ tó bá jẹ́ kán lọ náà nǹkan lẹ̀ fún tẹ́sẹ̀ ń wù tí gbogbo nǹkan wù di máa wú máa bẹ́ẹ̀. mọ̀mí no matter, tiẹ̀ bá a sọ̀rọ̀ i will find time and just visit that place with. bàbá ọkọ mi èmi ni mo ní kẹ́ mi nítorí pé títòbí àbá máa dégbò onígànbìlà ké sí o. kò sí rán bẹ́ẹ̀. wọ́n dẹ̀ ní kọ̀ngùn kọ̀ngùn kọ̀ngùn àkó ara pa ló kọ̀ngùn sí ìwọ̀rùn. kò sí rán bẹ́ẹ̀ ọ̀tọ̀ ni ọ̀rọ̀ ọmọdé yìí tòròmọ́ tòròmọ́lá. kí ló tún ṣe. wọ́n ní bọ́mọdé bá tó lápòjò ló ń lápò ẹ wo bó ṣe tó o hmm. ẹ wọjú orí ẹ ẹ wo àwọn irọ́ tàjọ bí wọn ọlọ́mọ kan ti gbé dání oní méjì mo dẹ̀ sọ títí títí títí fọmọ mi mú ọkọ̀ wálé yá mẹni tó fẹ́ fẹ́ bó o bá mu wálé náà jẹ́ ká ṣe pápápá kẹ́ ẹ gbalẹ̀ ara yín lọ kẹ́ lọ́ọ́ máa ṣàbíyamọ fúnra yín ṣé lọ́mọ ìkẹtì ikún sí mi mọ́kọ wálé mọ́kọ wálé ó kẹtì ikún sí mi ó tẹ̀lé òun mọ́ nìkan wálé ńgbà kan ó da ẹ jẹ́ kẹ́ni ọ̀hún kó dúró re bí a bá ṣe ṣe ká ṣe bí ó bá dẹ̀ ṣe ṣe ká ṣàdúrà fún wọn kó gbalé ara wọn lọ. ó ti sú mi ni mo ṣe ní kí pè yín. ẹ ṣe mo dúpẹ́ ẹ ṣe rí ìjọ tí ẹ̀gbọ́n mi ti fẹ́ wọnú lé ni mo ti rí i pé ìyàwó tó dáa ni pẹ̀lú àṣẹ ọlọ́run ẹ̀yin lè máa jèrè àwọn ọmọ ẹ̀ nítorí ẹni tó bá síbẹ̀ ló máa jẹ nǹkan pẹ̀lú àṣẹ ọlọ́run ẹ máa jèrè ẹ̀ bó náà ṣe wà ó máa létí ìgbọ̀n ó sì máa láyà gbàsọ ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ yín. tóró sá jẹ́ ẹ̀sán kọ̀ọ̀kan fún un ọmọ tí ìyá bá fẹ́ràn ló máa ń bá wí o nítorí nǹkan tí màmá ẹ̀ sọ yìí kó ìpọ́jú òun náà wúra ẹ̀ wúra ẹ̀ ó ti dàgbà àbí kò ló ti parí skul ẹ̀ kò ti ń ṣiṣẹ́ lẹ́yìn bá ti ń kí ló tún kù kó mọ́kọ wálé ká ṣe ìyàwó fún kó ló máa gbégbé àlàáfíà ni. ẹ wo dáàdì ẹ má dá nǹkan tí mo mi sọ lóhùn ṣe bí nínú ọ̀rọ̀ tó sọ ń sìn wọ́n ní àwọn ọmọ ẹni tèmi àti ẹ̀jọ́ ń ṣe wọléwọ̀de so kí ló wáá fa ọlọ́kọ dé yìí tó ní kí n mọ́kọ wálé kí n mọ́kọ wálé wọ́n ṣàtìmọ́ tí mò ń tẹ̀lé. o lè máa mọ ènìyàn wálé bíbá dáadáa má tẹ̀lé wa sínú ilé yìí. Yes. ẹ gbọ́ yàtọ̀. <laughs> èmi mọ̀ bí aláìmọ̀ ni o ẹbí mi pé kí nìdí ẹ jọ ọdún wo ló ti mú wálé ọdún wo ló ti ń tẹ̀léra wọn gọ́gọ́gọ́gọ́ tọ́jú oyè sàmútẹ̀lá gbígbéda hmm. ọdún wo náà fẹ́ fi tẹ̀léra wọn yẹn gbà náà ọdún mélòó lẹ fẹ́ fi pilẹ̀ wèrè ìgbà wo lẹ fẹ́ já. Ja ọlọ́run jẹ́ kí wọ́n ya wèrè yàtọ̀ ẹ̀dà àrọ̀ ni òbí fi máa ń bá wọn sọ. bó ti fi sọ kò jẹ ẹka kú la pàtó là mọ́lẹ̀. tòròmọ́lá tòròmọ́lá sọrí ọ̀rọ̀ tí yẹ ń sọ èkó tí pọ̀ o yẹ sọ nǹkan fún ẹni tí ò yẹ rèé o sórí ilé obìnrin kì í pẹ́ ṣú o mm-hmm. ìgbà díẹ̀ lóbìnrin ni o mm-hmm. tó bá tètè ṣe tó máa ṣe báyìí tẹ́ ṣe ìyàwó tó bí nǹkan tó máa bí kó wá máa padà á máa ṣe sísí kò bá dáa ṣé sọ fún mi ṣàdúgbò náà fẹ́ máa fi bímọ tiẹ̀ ni àbàràgbò ló fẹ́ máa fi tọ́mọ ohun tí màmá yìí sọ nìyẹn. pé yóò bá tiẹ̀ farúgbó tọ́mọ ah, ah, tàbí farúgbó bímọ ìbájọ́kùnrin ó máa yẹ ọkùnrin kó máa yẹ obìnrin obìnrin mi ìbáyìí sí àlejò ẹ̀ tó bá pọ́mọ ogójì ọdún àlọ́. àwọn nọ́kùlù jà nọ́kùlù jà. aláàdọ́ta ṣọ̀wọ́n sí ìwọ lọ yọ kúrò nínú lọ yọjú ọjọ́ orí ẹ kúrò ní ogójì ọdún wàá rí i pé ṣéǹjì ló kù. ẹ tòrò rere olóòtìgbọ́ ọ̀ràn mi. mo wá fẹ́ kó o promise mi sìn pé ohun tí màmá ẹ̀ ń sọ yìí o máa ṣe ní kíákíá. o máa ṣe ní kíákíá. o ti ṣèlérí fún mi o o ti ṣèlérí fún mi o ìyá tòrò bóyá kó sọ àkókò fún yín. ẹ ní sùúrù fún ẹ ní sùúrù ẹ fàkókò lẹ ẹ fàkókò lẹ ṣé mo ti ṣèlérí fèmí báyìí kò lókè mi lẹ́yìn ọrùn ṣé pé mo kún bàbá fún olókè mi lẹ́yìn ọ̀run kò lè purọ́ fún mi o ẹja fún gbà díẹ̀. àgbàsà ọmọya àbà. Ah, ọmọ ìyàwó mi rẹ ni wọn kàn bá mi gbọ́ ọkọ mi kì í má rè kì í má rè kì í má rè lóòótọ́ wọn sì mò ń fẹ́ mo kó jẹ ó lọ́ọ̀fù mi á lọ́ọ̀fù ra wa gan àwọn ọmọ mi sì rẹ ti gbogbo àwọn kan tó ń gbé wá yẹn o ti rẹ̀dì pẹ̀lú èjì ẹ̀yìn náà ọmọọba kò sígbà tá a dá aṣọ tá a rí ilẹ̀ fi wọ yorùbá ń tàn wá ni o tó bá lọ wọ aṣọ oní starch nínú òjò eṣinṣin máa kun ẹ̀hún ó yẹ táìmù tó ní iná ló lè ṣe nǹkan ẹ̀ ìgbà tó ti mọ̀ ẹ́ pé ó láìka ọmọ yẹn gbé tó ń fẹ́ kò yí sí kí wọ́n tó ríru ọmọ bẹ́ẹ̀ yẹn o ọmọ tó máa wà pẹ̀lú yàn tó ń ṣe nǹkan téèyàn ń ṣe tẹ́jọ́ ń ṣe nǹkan kan náà ó ti mọ̀ tán tó bá dáhùn ọmọ lòṣì kan ni bọ́yì ti rí ẹgà fine boy tó tún wá láti ibi tó da tó ti rí ẹ̀yẹn ọmọọba wọ́n máa máa tàn ẹni o wọ́n máa máa jẹ ọjà wọ́n máa sọ fẹ́ pé àwọn ò gbóòórùn ọjà rì wọ́n máa máa mutí wọ́n máa sọ fẹ́ pé omi làwọn máa mu àgàkọ́ bá lọ pàdé irú àwọn ọmọ kan ah! ọmọ wèrè àṣàbí àṣàbí àṣàbí ẹ̀gbọ́n abẹ̀fẹ̀ tó bá lọ pàdé wọn ah! wọ́n máa ṣe bí ọ̀dẹ̀ ni wọ́n dẹ̀ ń gbọ́jà wọ́n dẹ̀ mú ọtí ti tó lè mú ọkùnrin ò lè mú. wọ́n lọ kó sọ àwọn ọmọ ìrọ̀lẹ́ la máa ń wẹ̀ alẹ́ la máa ń fàn tàbá wípé àárọ̀ nínú wọn máa ń dùn wọ́n lọ kó sọ wọn àgà kó bá lọ lo káyà máa ń ta fún ìyá ẹ̀ tó lo káyà máa ń ta fún ìyá ẹ̀ ah wàá talé wàá tọ̀nà táìmù tọ́lọ́run bẹ́ẹ̀ ṣe orí ọmọ bíi tiẹ̀ ẹjọ́ ń jẹ ẹjọ́ ń mú ni tó bá ṣe báyìí òun náà ṣe báyìí òun ló kó fẹ́ẹ̀ tó bá yẹ kò sọmọ ń ta mọ àwọn tó kù ń ta ń sìn sẹ́ta àwọn yẹrẹ kò ní ọkọ̀ kéré lójú. tí wọ́n lọ fẹ́ǹsì tó lọ sí pé ń kọ́ gbọ́ ọkọ̀ wa ń kọ́. gbọ́ ọkọ̀ wọ́n tó gbó ti mọ̀ láti ta ó ti fi gbogbo ara ẹ̀ ó ti fi hàn ẹ̀ pé bóun ṣe ríre pàápàá tẹ ọ máa mú gbó ẹjọ́ mú ni ó máa mú tí ẹjọ́ mú ni irú àwọn bẹ́ẹ̀ mọ̀ pé ọlọ́tí ò kì í ronú ọlọ́tí ò kì í jà kò lè bẹ́ẹ̀ jà tó ti mú gbódẹjọ́ mú gbódẹjọ́ bá kàn lè ṣe máa rí zìn ó yí ẹ ọmọ yẹn da fẹ́ ọmọ tó da ni ó bá kó sí àwọn àṣàbí àjọ àdákọ ni o ìwọ ló máa dájọ àwọn ọlọ́wọ́ máa kó o. babe mi ò ní pé kó má máa rí o because ìwọ fúnra rẹ o kì í ṣọmọ kékeré but ọláyẹmí tó fẹ́ fẹ́ yìí <laughs> kò ń ṣe good advice at all ó mọ ẹni tó ń fẹ́ ó mọ̀ wípé onígbó ni tó bá ti mu kò sí nǹkan tí kò lè fà á fagbó lè ní fagbó lọ́la ṣe gbogbo ẹ̀ gbogbo orí ẹ̀ máa máa ya ni and hey babe àánú ètí ti ẹ̀dẹ̀ ló ń ṣe mí o kí ni ẹ ṣe pé bí àmọ́ wà against nǹkan tó ń ṣe àánú ẹ̀ ló ń ṣe mí because tó bá fagbó lọ́jọ́ kan kó kọ̀ mú flower vase àbó mú ọ̀bẹ ó fi gún ẹ àbó fi fọ́ orí ẹ ó mọ̀ pé àwa lọ́ máa pè mi dẹ̀ fẹ́ mi tí fẹ́ kó kú um, but. báwo ló ṣe ń sọ̀rọ̀ báyìí náà ah. kí ọkọ mi fagbó kó fi fọ́ mi lórí ah. Ah, sórí ọláyẹmí àti igbó tó ń fà ó ń ṣe pé ó máa ń mu tó máa misbehave ó kò jẹ́ pé inú nǹkan kan hmm? ló kàn máa high and but ẹ mọ̀ nǹkan mo mọ̀ pé pẹ̀lú gbogbo nǹkan tí mò ń ṣe ń sìn mm-hmm. mo ti ń rí changes díẹ̀díẹ̀ ó ti ń change. Mm-hmm. ó máa change ó máa change náà ló pa òun láti ọjọ́ yìí. Ah, ah, kàkà kó sàn lára ìyá àjẹ́ ó fi gbogbo ọmọ bí obìnrin ṣé márèjì wá jẹ́ ọjà ni tíyàn máa lọ tó máa dé eh, ó jẹ́ èrò ró dáadáa o torí pé kò síyàn tó máa bẹ gbé bẹ ìwọ nìkan náà ló máa gbé bẹ jókòó kó ronú ara rẹ̀ dáadáa tó bá kù wọ nìkan. I know I know ẹ má wọrí ṣé rí gbogbo nǹkan tí mò ń ṣe fún lẹ́nu ọjọ́ mẹ́ta yìí mo ti ń rí àyípadà dáadáa mm-hmm. yes mo dẹ̀ gbàdúrà pé kí changes yìí kó wà permanent. Ah. babe a ah, ní choice o ti sọ pé bèbí ẹ ó máa change ó máa change ó ti change change ló ń sọ òdòdó <laughs> ṣá since o sọ pé ó máa change kò sí problem Hmm. because a lè fi tipá mẹ́ṣin lọ sódò a lè fi tipá fún lómi mu so choice ẹ ni àwa náà abẹ fàdúrà tì ànísìn tó bá ti yéégùn ẹ. ó ti yọrọ ẹ ti tà wá ah. so aṣọ gbogbo ẹ bó ṣe máa ṣe wedding ni àwa gan fẹ́rẹ́ di láti bẹ́ẹ̀ ṣe preparation torí ah, àsìkò tó ní ìdílé wà lọ́wọ́. Ó ọlọ́run á jẹ́ ká dé ní ọjọ́ kan kó jẹ́ pé kọ́ńpìnì yìí èrú ẹ̀ là máa bá ń lẹ̀ àbí ká wà lẹ́nu iṣẹ́ tó jẹ́ pé gbogbo bíbà yìí á gbiná mọ́ wa lórí. ọlọ́run wà jẹ́ kí ló rí kí ló dé kí ló ṣẹlẹ̀. kí ni ó ṣẹlẹ̀ ṣé wò ó rí ìwà tọmọ ọ̀gá ń wù ni tó bá máa rìn sí apá ọ̀tún igbó ni bó rìn sápò òsì sìgá ni tó bá wá rìn síwájú láòdì ni débi pé àwa tí a fagbó gan-an ìgbà míì tí èéfín yẹn bá kó síyàn lórí èèyàn á máa sọ kọ́tọ̀kọ́tọ̀ ní tó bá délé. ó máa ṣe ẹ àbóòrí ọmọ tí wọ́n fi owó iyebíye rán lọ sílé ìwé tó wá di ọ̀jẹ̀ ẹgbẹ́ ọ̀fagbó ah! àtùpọ̀ ń rí ìdí ààrẹ ọ̀gá dẹ̀ lè máa mọ́ ká ní mi àti wọ́n dẹ̀ close ni ṣebí màá lọ sọ fún wọn wọ́n dẹ̀ lè wá àwọn ṣe sí. ọmọ wa ń fagbó ìyẹn ò lè òun ló simple jù láyé yìí wákàn ni à ọ̀gá o chairman sà ẹjọ́ sà mo fẹ́ rí yín ẹ mo fẹ́ pè yín ṣàkíyèsí kan ni ọmọ yín o Mr. Yusuf pẹpẹsẹ o wọn fagbó o. ìdí ọmọ pé mi ìdílé sọnà. well nǹkan tèmi kan rò ní pé èèyàn kan la lè sọ fún which is dára sí mi ṣé mo pé òun súnmọ́ ọ̀gá nítorí tá a bá ní pé kinní yìí ó kàn wá irọ́ nìyẹn ó lè dìgbà kan báyìí ẹ àti pé ṣe mọ̀ pé àwọn tó bá ti ń fa nǹkan bẹ́ẹ̀ yẹn tó bá ti wọ̀ wọ́n lára wọ́n á bẹ̀rẹ̀ sí ni máa gbé nǹkan nǹkan ní àwọn òbí wọn ta even tara wọn tó bá wá déédéé lọ ta company yìí táwa ò bá rí sálárì gbà kí ló kù. iṣẹ́ ti parí nìyẹn. the best thing ni pé káwá bá ṣe máa sọ fún dára kó lè sọ fọ́ọ̀gá rẹ̀ ah, ìyẹn náà lè bọ̀ àmọ́ báwo lèèyàn ṣe ń sọ ọgbẹ́ wọn pé dára náà mi understand bóyá kò rí ni kò yé mi wo àtòkò orí ìdí ara rẹ̀. jọ lórí ọlọ́run mo gbọ́ wọn ní òun fàgbo ní ọ́fíìsì dáadé ó wá ní káwọn ará ọ́fíìsì rẹ́sípẹ́ẹ̀tì ẹ wọ́n ní ṣe ló máa lọ kiri báyìí tóun ó sọ bẹ̀ di pẹ́pù tán ti ń fagbó rìn wò ó máa jọ ẹ́ lójú mò ń bá ẹ sọ̀rọ̀ pọ́n lò fagbó òun wúlé ló mọ bí ẹlẹ́rè èmi ni wọ́n àgbo lórí burúkú mi mú mi jù mò ń bá ẹ sọ̀rọ̀ ó ṣe ó lé pọ́npọ́npọ́n ẹ ẹ abájọ lórí ẹ̀ tí wọ́n fẹ́ wọ ẹ wálé o máa sọ mi pé kí n má wà ẹ o fẹ́ kó ṣì kọ́ ọ fẹ́ jáde o fẹ́ lọ bì kan o fẹ́ ṣe èmi ni mo bẹ̀ sọ̀rọ̀ ló ń dè sọ̀rùn èmi mo bẹ̀ sọ̀rọ̀ pé òun fagbọ́ òun fagbọ́ ẹni náà bàbá ẹ̀ igbó àtùkù kúrò mọ́tà tẹ́lẹ̀ kó tó wá fẹ́ ọlá ló yí mi padà ó fa ìwọ fagbó fẹ́ẹ́ èmi kọ́ àbẹ̀ sí fagbó pẹ̀lú ẹ ṣe bọ́ mọ gbọ́ fà máa fa pàṣàpàṣà gbó mọ́ ẹ èmi ló ga. bọ̀dá mi. èmi ló ga. mọ́ mi náà mọ́ mi. sílẹ̀ èmi ló ga bá mọ́ mi. èmi ló ga bá mọ́ mi. ọ̀dà wa kò ní bàjẹ́ ọ̀dà wa ó ti balẹ̀ pẹ̀pẹ̀ ọlọ́run ànábì gbogbo chicago ní gàtà ọmọ owó la bí ó balẹ̀ pẹ̀pẹ̀ Babátúndé David ọmọ Fàṣásí ọlọ́run <laughs> àkáǹtì mi ó ti ń róòlù ó ti ń jubilate ọlọ́run apálógun Akeem ò ní wálé ọlọ́run ọba èsì ẹ̀dì gbogbo àdìmọ̀ṣọ̀ wàá ti máa gbọ́ ọlọ́run ó balẹ̀ ọlọ́run àkáǹtì mi ó ti ń yí biribiri ó ti <laughs> ọmọ pẹ́gàn máa lọ gbádùn nígboro lọ́wọ́ ọlọ́run olúùlù MC olú ọmọ ó pọ̀ ọ̀gá kò ní bàjẹ́ ọlọ́run mo really appreciate ọ̀gá màá pè yín padà ọ̀gá ọlọ́run ọ̀gá kò ní bàjẹ́ ọlọ́run bàbá ọ̀gá ẹ̀jẹ̀ ọlọ́run yẹ wọn máa tà àjẹ́ yìí ọlọ́run ẹ fún wa lọ́jà. bíbí ó dẹ̀ kára jàdá ni ò jẹ́ kára jàdá ni lọlé. wọ́n má jara kankan jámalẹ̀ jámalẹ̀ jámalẹ̀. ok aláwọ̀ tó bá gbọ́ sákọ̀rọ̀ ṣẹ̀sí gbangba aláwọ̀ àwọn oníṣẹ̀sì tó ká ti bẹ̀rẹ̀ sí ọ̀ṣàmọ̀ aláwọ̀. ìwé ọjà ọlọ́ wà.

ọ̀rọ̀ tí mo ní mo fẹ́ bá yín sọ Yusuf mo fẹ́ bá yín sọ. ṣé kò sí. kò sí ó kàn jẹ́ pé wọ́n wo àwọn ọ̀wà kan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. who is there? oh bàbá bàbá oh, bàbá bàbá. bye bye. sir mo ní kí wọ́n á rí pa àwọn um, clients mo ní meeting pẹ̀lú by two pm so ká lè conclude kí tó lọ rí wọn. oh okay no worries ẹ eh, mi bọ ẹ eh, bí nǹkan tá à ń sọ lọ hmm? à ń sọ wọn kọ lọ. oh oh yes ìyẹn ẹ eh, èmi kàn ti fẹ́ sọ fún tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé bóyá kí n padà wá kí n wá bá yín sọ kí n má máa sọ ní office um, period you know work time ṣọwọ́ rí. bẹ́ẹ̀ ni sá. ok ẹ bá lọ. mo ń bọ̀ sí ẹ̀. tóóró ó ti ń mú gbó. igbó nìkan kan bó ṣe wà yìí bẹ́ẹ̀ ẹ̀dẹ̀ náà ṣe ṣù lábúlé balẹ̀ ń tagbó ìyàwó ẹ̀ ń tò gógóró àwọn méjèèjì àtọkọ wèrè tó lóun fẹ́ wọ́n gan fà á ni. toro igbó la bí mi. wọ́n tẹ̀ tó fi tó mi létí pé gbogbo àdúgbò lè fi mú gbó káàkiri. ẹ wo dádì awo òun gbó o nǹkan tó ṣẹlẹ̀ ni pé a máa ń fa smoke ẹ mọ̀ kí ni ọkọ jókòó ká fún kún. ẹ sọ fún mi kí ni túmọ̀ mo kí ni túmọ̀ igbó. kí ni yóò gbọ́ bàbá ọkọ mi ẹ má wò mí hàn kí ni yóò bá lára mu àwọn ètè lọ ẹgbẹ́ tètè náà. ọ̀rọ̀ ẹ̀ ti yé mi. àwọn ètè lọ àwọn ògbó àgbọn ẹ̀ toro wò mí dáadáa wá jẹ́ kí n sọ̀rọ̀ kan fún ilé mi ó mọ̀ mí o ìgbà tẹ́gbọ́n mi wà láyé ó mọ̀ mí dáadáa àbí bẹ́ẹ̀ kọ́ o ṣàmọ̀ mi dáadáa wà wò láti sìn lọ mo fẹ́ fún ẹ ní last warning ṣùgbọ́n ọ̀dọ́ ṣe fún ẹ mo fẹ́ fún ẹ ní last warning two options ló wà nílẹ̀ fún ẹ ìsáídà kò fi igbó yẹn sílẹ̀ tó ń gbọ́dọ̀ mi àbí kí wà àti ọkọ ẹ tó pè lọ́kọ yẹn àbí kí ẹ fi ráyé sílẹ̀ otherwise wàá rí ojú pípọ́n mi. kí ló ṣe yín náà bàbá ọkọ mi ó lè jẹ́ mi ó yẹ kí n ṣẹ̀ṣẹ̀ máa ṣe kí ni kẹ́tù jẹ́ owó agbára ibi sójà ni bẹ́ẹ̀ bá tẹ̀ tí rí ìtayà nǹkan kò gba abẹ́rẹ́ àtijọ́ lára kẹ́ ẹ jẹ́ wọ́n fáwọn ilé ìkí ẹ jẹ́ kí wọ́n da yín ẹ yọ ọ. ìwà àtọkọ ẹ fẹ́ rí true color nísìn. ẹ jẹ́ kán rí bó bá pẹ́ mẹ́ta kan. tẹ́yìn bá tó bẹ́ẹ̀ ẹ tún kọ́ntínú ẹ tó máa mú kinní yẹn lọ. kò tiẹ̀ dùn kí ni mo yí tí mi ò sọ fún ọ ọ̀rẹ́ ẹ má ti mú gbò. ṣé yẹn ló wá ń surprise ẹ ni kí ló expect in the first place ẹ nígbà tí ọkọ ti fa àgùntàn tó bá tiẹ̀ bá já irun dandan kó jẹ̀gbẹ́ so kò tiẹ̀ kò wá so surprise sí èmi rárá ìwọ ló jọ lójú èmi ti mọ̀ pé ìkànnú ẹ̀ máa ṣẹlẹ̀. kò tiẹ̀ rí àánú ìyá oníyá yẹn ló ń ṣe mí ìyá arúgbó jẹ́ pé arúgbó ara náà fi bì tó bá wá ń drive lọ lọ́jọ́ kọ̀ọ̀kan tó lọ ní accident tó bá lọ para wọn á wá sọ ìyá yẹn dàgbọ́n alẹ́ eh, ibo nìyá yẹn ti ṣẹ̀fẹ́ bẹ̀rẹ̀. ọ̀rẹ́ mi olójú àánú wo abẹ́tà kò lọ bá mọ́mí ẹ̀ kò lọ sọ fún mọ́mí ẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ because àpò bí mo tẹ̀ ṣe rí píkṣọ̀ yẹn mo ti mọ̀ wípé àwọn méjèèjì wọ́n ti ṣera wọn mú mo ti mọ̀ pé bí ọkọ ṣe ń fagbó ìzídà kíyàwó yẹn kó yọ kúrò nínú situation tó wà àbí kọ́kọ́ kó fà wọnú igbó tó ń fà yẹn nísìnyí ọkọ lórí mú o so alihamdulilayi fáwọn méjèèjì so tí wọ́n bá lè ti dọ́dọ̀ mọ́mì wọn tètè sọ fún wọn kó tètè lọ́wọ́ bọ́ ṣe máa tẹsẹ̀ lébọ̀ bíkọ́sí eléyìí kò kí n ṣojú lásán bó jọ́dọ̀ pásítọ̀ lọ́ máa lọ bó dẹ̀ jẹ́ mọ́ọ̀sì lọ́ máa lọ yìí ìdọ́gba máa lọ́nu méjèèjì because eléyìí ò kí n ṣe love mọ́ this is total stupidity. ṣé wàá try láti lọ sọ́dọ̀ mọ́mì ìlú láti sọ fún wọn ah, because love eléyìí lágbára. in fact wọ́n ní tí eegun ẹni bá mọ̀ ọjọ́ orí aya atọ́kùn gbogbo ètò nídìí kọ́mándẹ̀ mo ti fèsì tó nídìí full stop mo ti ṣe you've done a fantastic job and uh, inú mi dùn ọmọ bíbí inú mi ló ń gbóríyìn iṣẹ́ gbóríyìn iléeṣẹ́ ìjáde you've done well ọlọ́run àtúbọ̀ máa ràn yín lọ́wọ́ ẹ lè wá wà lọ. okay sir. it's thank you sir. it's all right. thank you sir. ẹ ṣe gan kí ló sọ fún wa kí ló dé. láyé mi kí ló ṣe. help help help help help. láyé mi kì í ṣe é ẹ ọmọ mi. help. ó yẹ fi ẹgbẹ́. dára nǹkan tó ń ṣe ilé ọ̀rọ̀ tó ń fẹ́ sọ wọ́n important. wọ́n ti sáré bọ́gà. ṣé ohun ọ̀gá ti yakúnú nìyẹn. kó bá wò. ikú irú kò wò. ṣé òde bó ṣe rí ṣiṣẹ́ lẹ́ẹ̀kan ni. ó kàn slum ni na ṣùgbọ́n ti gbé lọ sí hospital. slum bar ni a sọ pé èèyàn èèyàn rèé lulẹ̀ bẹ́ẹ̀ ṣé òpòpò já nìyẹn ó já nìyẹn kò ló ló máa ń ṣèyàn bẹ́ẹ̀ tó bá ti gbé kòló tó ti gbé kejì tó ti gbé ogun ẹ̀ sórí ara wọn ó kàn máa ó máa shut down everything ni. Ah. má jẹ́ kí n tọ́ ẹ ọmọ ọ̀gá ti lọ o àwọn ti rí ilé o mi ní sọ ó ṣe wà ẹ́ mi lè sọ ọkọ tó máa ṣe sí ọmọ yẹn ti lọ ọlọ́run ọmọ yẹn ti lọ. ṣé wọn ń dòde kókó tẹ́lẹ̀. kò ń ṣe bẹ́ẹ̀ bó ṣe máa ń ṣèyàn nìyẹn ṣé bí àti ẹjọ́ máa ń sọ̀rọ̀. tó o ti sọ fún ọjọ́ tó ń fẹ́ kú. rárá nǹkan tó máa ń gbé mi sórí tó bá ti kọ́kọ́ wà lórí level kan àkọ́kọ́ gbé spoke tó bá ti wá ṣe àwọn àfọ̀jà oríṣiríṣi lé àwọn ọjà oríṣiríṣi Mm. kó tó ṣe é nìyẹn kó lóun tẹ̀sán ẹgbẹ́ ó ti kú lọ́n. tẹ̀sí wàhálà mo kàn dúpẹ́ pé cctv wà ní ọ́fíìsì yìí. o ní. cctv ó wà níbí rẹ̀. Um, dára fọ́ọ̀mù tí um, fáì ẹ̀ ò ní. ẹ wá gba fọ́ọ̀mù àti fáì làbò wá ṣe. so uh, um, so safe. Oh ọmọ ọ̀gá no recovery mo fẹ́ sọ pé eh. ọmọ ọ̀gá máa recover by the grace of God. no safe delivery fún no safe recovery mo fẹ́ sọ so um, ti ṣe kí ni ẹ̀ tán lọ́fẹ̀ẹ́ ẹ má wulẹ̀ ṣe tán bóyá kẹwàá bá wọn sọ fúnra yín. safe recovery. àbòsí ló pa mọ́mí yín láyé tọkọkọ wa ọmọ àlè wọ́n ṣàbòsí ju wèrè lọ́hún ló jẹ́ kí irun orí ta kókó bí ìwò fàjọra. dókítà báwo la rẹ̀ we've been able to stabilize him and to carry out first aid treatment on him. But kí ló jọ fàpapọ̀ tó fi di tóníbọ̀dé? Àwọn Yorùbá bọ̀, wọ́n ní bọ̀wọ̀ tó bá ti ń kọjá ibùgbà, jákàdí ti fẹ́ bẹ̀rẹ̀ nìyẹn. Tó bá dọjọ́ mi, tó bá ti ń di ọ̀rọ̀ kólekóle, alágídí oníwàhálà, èèyàn máa sá torí pé mi ò láàárọ̀. And then you need to get me a police report. Torí bẹ́ẹ̀ mo ṣe carry out first aid treatment on him, please. Ẹ kò sí wàhálà ká máa polisi àwa náà mọ right wa kọ́lá máa kọ́ púpọ̀ tí àrùkò ìfọ̀tà àwọn ìjọ ṣé wà lára máa padà wò. there's police report you need to get a seal now. Any good day. Doctor, doctor, ebi ni sa, ìjọba ò lọ rọ̀bọ̀dá mi. All ah, right, better. Okay. But I might need kidney transplant. What? Kidney transplant? Exactly kì í ṣe lè yẹ calm um, down to be successful i hope that but a máa need donor. donor. yes and donor yẹn láti ju ọmọ ọdún méjì dínlógún lọ and he needs to be living he or she needs to be living a healthy life. Eh, okay sir ṣé mo lè lọ rí wọn. He's resting. You can see him. All right, sir. Thank you. As, as, as, Thank you, sir. <sighs> Sister mi, tí n bá gbọ́ yín dáadáa, wọ́n ní kidney problem ní Ọláyẹmí ni àṣírí yẹn o. Ah. dami kidney transplant ló máa ṣe nìyẹn. èmi tí ẹ ń gbọ́ ṣorí nígbà tí dókítà sọ mo wà very very down torí mi gan battery mi lò ó mọ̀ pàtó tó wá sọ pé kidney transplant ta ni máa fún wa o mo ló wà lórí ẹ̀mí mi mo wò pé màá tiẹ̀ sọ fún wọ ah. bí wọ́n bá lè tiẹ̀ gbé ẹ̀yọ kan fún ah, ah. gbogbo tèmi náà ti kú kúrò. ẹ bọ̀dá ẹ rí i pé òótọ́ ni mọ́ mi sọ ẹ ṣàyè mi mo sì kéré ká ní pé mi ò kéré sí pé bóyá ẹ̀ máa ti bọ̀dá mi pé ajójú ẹgbẹ́ màá ní pé kí fún wọn nítọ̀dọ̀ mi because ẹ̀gbọ́n mi ni wọ́n mú de love wọn gan hmm. but báwo ni ng ọ̀kadà báwo ló ṣe fẹ́ gbé ti mọ́tò ó tiẹ̀ lè gbé O tiẹ̀ lè gbé ó lè gbé ó lè gbé O lè gbé. mọ́mì kò lè bára wọn ṣiṣẹ́ kó lè lọ ẹ jẹ́ ká lo ti bọ̀dá bọ̀dá àtàwọn sì wọ́n sì súnmọ́ra. sista kò bá wù èmi náà kí n lo kíndìnrín fún ọláyẹ mi ṣùgbọ́n mo kí mo ní spiritual problem O ò dẹ̀ nílà kí n tún kó spiritual ara tèmi bá yẹ mi ẹ bó ṣáà lè lo tọ̀dọ̀ yín náà ni. wọ́n ilẹ̀ mọ̀ pé tèmi pé wọn kò kúrò ni kí n dẹ̀ Battery náà tò sí méjèèjì mo dẹ̀ máa ní ìjà ọ̀dẹ̀ ni kí n má fi ṣe wàhálà bó ṣe orí spiritual problem tó níwọ̀ nìyẹn kò ní nǹkan kan ṣe pẹ̀lú kidney tó bá yọ wọn kàn máa yọ sọ́dọ̀ tòun ni ṣorí spiritual problem tiẹ̀ ó máa wà pẹ̀lú wò kidney lásán ló ń lọ gbóhùn. nǹkan tèmi máa suggest ni pé mo mọ àwọn ọ̀rẹ́ wọn bíi mẹ́ta kan bóyá kí lọ bá wọn káwọn yẹn fún ní kidney. ṣorí kí ni mo tiẹ̀ ń wá kidney káàkiri fún èmi ni mo bí èmi ni mo bí yẹmi wọ́n make you see ẹ. tèmi mọ́mi kò possible mọ́mi kò possible tèmi bíi ti báwo ọmọ ọdún mélòó ni mí ẹ fẹ́ yọ èjì kúrò lára mi kí ni kí n máa kí ni kí n máa bẹ̀rẹ̀. ẹnjì méjì ló ní tó bá yẹ ẹ̀gbọ́n ẹ lẹ́yọ kan kò tí ì bá. mọ́mi kò ṣọ́ọ̀bù yá méjì mo ní gan. méjì ló wà bẹ́ẹ̀ gbogbo nǹkan tẹ́ fi ń ṣeré yìí mẹ́mọ̀ ibi tí ọláyẹmí wà inú ìrora ló wà báyìí. tó bá jẹ́ ìrora ló wà òde yọ tiẹ́ lẹ̀ bóyá kó kúkú ara iṣẹ́ rẹ àti ìjọba ẹ̀. Tanu Maria Alákò fún mi dọ̀lìyà. Ìjọ ogun balẹ̀. Ọba àkọlẹ̀ nípa ti à ń ṣe. Olébì, ìyàwó ọlọ́jà, Adébọ̀dé. Ọ̀rẹ́ Ọláyẹmí kí ló ṣẹlẹ̀ sí? Àpáṣà àpáṣà ọmọ kidney ẹ ti bàjẹ́. Ah, ọ̀rọ̀ àpáṣà lẹ̀ ń sọ wọ́n ti ní kidney problem. <laughs> Ah, àwọn ọ̀dọ́ ibùkún ẹbí wọn ní ìmọ̀ṣẹ́ a máa ń bọ́ ní tọ́ka tún fani tán ya ni kí ló dé lórí pé àjọ ń ṣọ̀rẹ̀ àjọ ń jẹ àjọ ń ṣe nǹkan náà kọ́ wá sọ kékeré èmi èmi kí wá fi kí wá donate kidney èmi tó gbé yá láti bí i last twenty years tí mo ti mọ̀ ẹgbẹ́ ẹ̀kọ́ mò ń lò ṣé kí wọ́n bẹ̀rẹ̀ kan tí ì lò kí n mú fún wọn ni. àtàyà o. Ah. Bébí you get another water. Bẹ́ẹ̀ ni àwọn water á kù bẹ́ẹ̀. Ngbé ebi á ti pọ̀ wípé mi àti ẹ̀ close lọ́ ṣe sọ bẹ́ẹ̀. Mo yẹ kọ́ wípé ojú tèmi dúdú náà. Ah. Mo yẹ kọ́ wípé kí ìrànlẹ́ mi. Báwo ló ṣe papọ̀ pọ̀ bọ́ ọmọ bọ̀ tì? Ẹ jẹ́ wò tẹ̀lé dọ́gba láéláyé. Àjọ aṣọ́gbọ́n àtẹ̀jẹ́ ìrẹ̀jẹ̀ ìwà mọ́tẹ̀jẹ́. Wàá táwọn yẹn ṣe wèrè ní èsì ni. Wèrè ní òrùn lèmi ṣe báwo ló ṣe abẹ́ jọra àwọn tó bá tẹ̀ jẹ́ wúsá jẹ́rìí sí àwọn tó kú parí àyè báwo. Àà ah, ah, irọ́ rọ̀ òde àwọn. Àpárá bàbá gẹ̀dẹ̀ èmi kẹ̀ tẹ́mọ̀ pọ́mọ náà ní wá ojoojúmọ́ là ń gbéná gorí ọ̀tà méjèèjì tèmi ó ti bàyẹ tán bá gbé fún bóyá wàá máa pa lójú ẹsẹ̀ ni. so ìsìn yìí ni ọmọ náà àtọmọ èsì èyí tó dúdú àti tó pupa Màámi, màámi, wọ́n náà lè yẹ ẹ̀fọ́ ẹ̀, wọ́n gba tóbi yín náà. Wọ́n máa ń lo tóbi yín náà. Ẹjọ́ yín ṣebí owó wà nínú nǹkan tá à ń sọ ẹ̀dọ̀ yìí. Ẹ ó yàwó. Ẹ má wọrí wọ́n ti rí ah, adarí kọ́tẹ́ wà o ìsẹ́ǹtì wà o ó yà ẹ ṣàfihàn. ẹ àwọn tí o. owó wà lóko tá a sọ owó là ń sọ o. Ah, ah. bíbí hmm. owó wà lọ pọ sí ẹ náà ọ̀rọ̀ owó là ń sọ yìí o ó dẹ̀ mọ́ pé mi nídìí owó o. fúndí ego ọ̀dọ́hùn ọ̀rọ̀ owó ìsọ̀rọ̀ owó náà ń sọ akásùkú. jọ̀ọ́ kí ló mìíràn ṣé kò fi ti tọ̀dọ̀ of course. ẹni o mú lẹ̀ ẹ bá o. send this to your dad o ma pa ẹ o ma pa ẹ o. o ma pa ọba yẹn. níjọ́ ìṣòro bá lè tán. sọpẹ́ ọ̀rọ̀ tá a sọ lọ mi ò lè ṣe o nígbà kẹrin tí mo lè ṣe. but you guys are friends of course ọ̀rẹ́ mi ni kò ṣọ̀tá mi ìbọn mi kan lè ṣe ni. orí tímọ́tímọ́ nìyí tó ó yẹ kí lè help ara yín ni. Oh. ẹ jọ ẹ jẹ́ ká wá solution sọ̀rọ̀ yìí. fọpẹ́ mi ò lè ṣe. Ah, ṣọpẹ́ ojú wa mi yìí. níṣẹ́ wa ń gbé mo rò pé bí àwọn lè convince yìí ni kẹ́ jọ kẹ́ jẹ́ ká wá solution sọ̀rọ̀ yìí. convince wa ọ̀rọ̀ owó lélẹ́yìn náà dó mo like owó sórí tọ̀rọ̀ tèmi yẹn kò sọ̀rọ̀ bẹ́ẹ̀ sórí bí yẹn like owó tó eh? in this case o ò lè ṣe ṣó yẹ kẹsàn-án táìrò hmm, ọ̀rẹ́ mi àbó ah, kí ẹ nìyà kí ló yí ẹ kọ́kọ́ yọ kọ́dẹ̀ gbèsè ni ṣó yẹ adé sùn bí ọjọ́ bíi mẹ́ta kan sí mẹ́rin kan adé wà òkè ló yẹ. ọ̀rẹ́ ti yé mi ó wọlé bá mi sọ̀rọ̀ tì hmm. èmi ni mi ní gbọ́ ó yẹ ẹsẹ̀ láàbò ti yà wò. màá rí ẹ níta ṣó yẹ. ọkọ mi báwo la rí ń sìn. ó sì fi kúta ní ìdí ẹ. ti dúpẹ́ lọ́wọ́ náà. báwo dẹ̀ ni ṣàtúndé tó mọ̀. àìtí rí o ah. ẹnu ẹ̀ la ṣe wà báyìí o fún ah. gbogbo èèyàn tí mo mọ̀ mọ́ ẹ gbogbo àwọn ọ̀rẹ́ ọ̀dọ̀ wọn mo ti dé tí mo ti lọ bẹ̀bẹ̀ tí mo tọ̀ pé ṣé wọ́n lè bá mi lọ donate kidney kan fún un kò sí kankan nínú tó rẹ́dí àti donate ah, even àbúrò ẹ̀gbọ́n ó ti lọ káàkiri ó ti lọ bá àwọn tó mọ̀ náà the same thing ah. Mommy, náà same result náà ni wọ́n bá dé. Ah. ṣé tí wọ́n ṣe bá kú lẹ́lẹ́yìn ni. orí mi kọ ẹlẹ́dàá mi kọ òun ní kú lágbára ọlọ́run òun ní kọ́ ìwọ náà wò rẹ̀ ń sìn ṣó rí rẹ báyìí gbogbo àwọn ọ̀rẹ́ tí wà tí wọ́n jọ ń mú wọn kú mu tẹ́jọ́ ń fa mi kò sí ìtọ́ wá síbí ìgbà tó wá jókòó tì àárín kankan nu wọn tí ó bá jẹ́ ṣe pé èmi àti ẹ̀gbọ́n ajọ́ ń fa kínní tí mi ò bá lọ bá dókítà kí n béèrè pé bóyá mo wà compatible pẹ̀lú ẹ̀ wọ́n tó tẹ ó dá mi lójú pé mi ò lè wà compatible gan. ọ̀gá ẹni má bí ti bọ́ ní ilé kò tí ní dédé mọ́ ọlọ́run jọ kó dáríjì ah, mi ara mi mi. dùnmọ́lá ò lè ṣàánú mi ọkọ mi kó o má sọ mí dolórí burúkú má sọ mí dàgbọ́n alẹ́ má jẹ́ káyé fún mi lórúkọ tí ìyá àti bàbá ò sọ mi kán ló fọmọ ẹ̀ rárí ọ̀nà ò fẹ́ fi kíndìnrín ẹ̀ sílẹ̀ fún aláàárẹ̀ lọ́sibítù lọ́mọ tó ń mu igbó kiri jẹ́ pé ìwọ náà ti gán yẹn gán mú un ṣé wọ́n mọ̀ pé bóyá olúwàfẹ́ ti kíndìnrín ẹ̀yìn níwọ̀nba ìgbà tí wọn náà dẹ̀ ti tujọ tẹ́tijọ́ mú ìsìn kí ló fún ẹ ní ìdánilójú wípé méjèèjì tiẹ̀ náà ló pé tó wá fẹ́ yọ ọkàn ń bẹ̀ ǹjẹ́ wọ́n mọ̀ bóyá kan tó kú yẹn gan àìsàn lè ṣe mí ìdá ọlọ́run dẹ̀ ní jẹ́ mo fi ń sọ̀rọ̀ má jẹ́ kí n gbọ́ ò dánwó ẹ̀ wò ṣàánú mi. mami kò sọ̀rọ̀ nínú nǹkan tẹ́ ń sọ yìí o ìgbà tí kò síyàn kọ̀ọ̀kan tó máa ràn lọ́wọ́ ṣé mi ò ní lọ help ẹ ni. kí n tiẹ̀ kí n tiẹ̀ láti ràn lọ́wọ́ olùrànlọ́wọ́ ìwọ ló bí ni àbọ̀mọ̀ yẹ́ ẹ̀ ni. mami ọkọ àfẹ́sọ́nà mi ni nà. àfẹ́sọ́nà tàǹtà ní fúláyà jẹ́ kó rí ẹ pé o ọkọ àfẹsọ́nà ọ̀gá mi ò mọ́ rí o tó mọ́ wá síbi ní ìmọ́mọ́ bẹ́ẹ̀ ni mi ò mọ́ rí mi ò rojú yẹn rí ojú yẹn mi ò rí rí ṣáájú mi o àbọ́kùnrin kọ́ o jẹ́ ń sọ fún ẹ ọlọ́run ò ní jẹ́ kó jẹ́wọ́ o tó fẹ́ sọ fún mi pé tó bá jẹ́wọ́ ni ṣó lè fi tiẹ̀ lẹ̀ kódà kò dé débi mọ́ kò wá ní dọ́sibítù tó wà yẹn débi tó tiẹ̀ máa yẹ̀ ẹ́ wò ọkùnrin tó a sọ fún mi tó bá wá gbádùn kí ló fún ẹ ní kí ló fún ẹ ní garanti wípé kò lè fẹ́ lómi ò lè fẹ́. ṣàánú mi o mo fẹ́ kó gbọ́ kó gbà yín kí n dẹ̀ rí lára ẹ pé o ti gbọ́ mo dẹ̀ ti gbà ọmọ ò ní kọ̀rọ̀ sí ẹlẹ́nu. àmì mo ti gbọ́ màmá. má wọrí wọ́n máa tó discharge wọn ẹ fọkàn balẹ̀ báwo lára yín ẹ pẹ̀lẹ́ ẹ kú tọ́jú. Yeah. lọ́yọ́ dìde kò jẹ́ ká lọ. wà á ti ta ni ní kíni gbóló lọ gbólódà. Ah, ah ká lọ́wọ́ tó lọ hospital náà. wọ́n àti ta ni. Uh-uh. Uh-uh. wo bèbí mo sọ fún ẹ wípé wọ́n disturb ní ṣọ́ọ̀bù ni mo ṣe wá sọ́dọ̀ ẹ̀ èwo lọ́dọ̀ tòrò wo mi ò lọ o. Uh-uh. táìmù tọmọ ẹ nídìí wa jù lélẹ́yìn náà jẹ́ ká lọ bá a ó nídìí wa ní láìvẹ̀ gan ni. ní kíni ọmọ choose láti lọ sùn sórí bẹ́ẹ̀dì ó ta kídìní ẹ̀ ṣé wait ìwọ orí pé ó lè lọmọ yẹn ẹ́ ṣé ó mọ iye tó máa ti gbà lọ because kò possible kéèyàn kọ wà kókò ní pé yes o òun òun láti lọ ta kidney àbí kóun lọ sùn sórí bẹ́ẹ̀dì ṣé ó mọ iye tó máa ti gbà lọ́wọ́ àwọn pẹ́rẹ́ǹtì bọ̀bọ́ láyẹmí ọ̀hún ṣó fún wa ṣó fún ẹ lówó ṣó fún èmi lówó ọ̀tọ̀ ni wípé ó ń lọ́mọ́ bọ̀bọ́ yẹn kiri torí ogún nísìnyí ó ti wá lọ ta odidi kidney ṣé o mọ̀ pé ó lè ní ṣé o mọ̀ pé ó máa ti gbàdúró ó mọ iye owó tó máa gbà lọ́wọ́ àwọn pẹ́rẹ́ǹtì ṣó mọ iye owó tó máa gbà lọ́wọ́ àwọn parent tó fi lọ ta kidney odidi kidney ṣé wọ́n ilé ta kidney ti tiẹ̀ o wá wá pé kémi kémi tẹ̀lé ẹ lọ hospital láti lọ wò ó and mọ́sò wọn kì í fojú rẹ jẹ tó bá jẹ́ pé wọ́n lọ rán wa ìwọ lọ lò wá fún mi sọ fún wọn pé ò bá mi lé torí èmi bí mo ṣe wà mí ò kì í fojú rẹ jẹ so màá advice ẹ kó dá lọ jọ o ó yá yá kó máa lọ má ní mi lára o kúrò kúrò kúrò mo fẹ́ sùn mo wá bí wá sùn yẹn. ẹ kò sọ̀rọ̀ báyìí o ọ̀rẹ́ wa ni o ọ̀tá tèmi ni. mọ́mí ó ní kẹ́yí bara jẹ́ ọdún ẹ láwàá tó àtọ̀ àmú ó ti lajú. èṣí ó dúpẹ́ lẹ́kọ̀ọ́ ṣòro ń tàbí ẹ̀ṣin ṣàfẹ́ gbìyànjú láti gbómi lójú ọ̀tá mi àmọ́ mi ní fàyè ẹ̀lẹ́ fún torí mi ò ní sunkún lórí ọmọ kankan nígbà tí mo bá sọ títí títí èmi ò fẹ́ kó fi kíndìnrín yẹn kan lẹ̀ tó kọ̀ tí ò gbọ́ nígbà tó yá sọ fún mi pé òun ti gbọ́ òun ò ní ṣe. ẹ màámi àdúrà yín gbà lórí wa ìgbà tá a dé hospital lánàá àríkó ti làjú màmí fúnra ara ẹ̀ báyìí ló bá wa sọ̀rọ̀ kẹ̀dẹ̀ máa wò ṣe ojú egbò yẹn ibi tó ń rán lára ẹ̀ màmí ojú ẹ̀ ti ń jìnnà and doctor ilé ń fún wa ní assurance pé láìpẹ́ láì jìnnà ọlọ́run máa discharge ẹ̀ òun náà máa bọ̀ ọ́ lè màmí ẹ fọkàn yín balẹ̀ mami ó yẹ kó nǹkan kan tẹ́yìn máa bá mi béèrè lọ́wọ́ dókítà bóyá kẹ́kẹ́ mi fúnra mi lọ kí n lọ béèrè ṣé ìgbà tán yọ ẹyọ kan yẹn sí tó kẹyọ kan ṣé àdéhùn tó bọ́ lọ́hùn ṣe fún ìfẹ́ lò ní ayé ṣé ààyè ríro. bẹ́ẹ̀ ni mo mọ̀. mo mi ó máa rí lò lógo ọlọ́run ó máa rí lò máa ń gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ṣe sọ lẹ́ẹ̀kan ẹlẹ́ni tó ní méjì gan-an kò sátúránsì fún not talk of ẹni tẹ́ bó wá jẹ́ ọkàn yòókù so gbogbo wa náà ọlọ́run náà làwọn akéèpé màá mi pẹ̀lú gbogbo ọlọ́run àtòwọn ẹlẹ́yọkan àtàwọn ní méjì. ọlọ́run o ṣàánú mi lórí ọmọdé yìí o. màá mi ọlọ́run ti gbàgbé ra ẹni lórí rẹ̀. tòun mọ́lá tòun mọ́lá. pé ẹ ṣe gan-an gbogbo bí mo ṣe wà ní school mo ń gbúrò yín God bless you ikọ̀ tó kù díẹ̀ káàtó nínú àlẹ́ yín ọlọ́run àbáyé tún ṣe ah! obìnrin tó ní ìṣirò ẹ̀ṣọ́ wọn wọn ò wọ́pọ̀ rárá ah! tí mo gbọ́ báyìí mo pariwo ni it shows how much you truly love my brother God bless you ẹ ṣe gan-an. Ah, ẹ ẹ àti ìfẹ̀yìn wọlé lẹ ń ṣe eléyìí o ẹjọ́ tó bá fẹ̀yìn wọlé tó ń kọ́. ṣe tẹ̀lé àwọn tí wọn fi kíndùn wọn lẹ̀ àwọn lóye ká ṣáà máa dúpẹ́ ah. because she's my wife she's my everything mm? baby you know I owe you everything thank you baby. ǹjọ́ yẹ́ẹ̀ ah, kí ló ṣẹlẹ̀ hmm, kí ló ṣẹlẹ̀ ṣé wàá ókè ṣé wàá ókè ṣé wàá ókè kí ló ṣẹlẹ̀. Eh pọ̀ Sorry. pé Mr. Yusuf ti wá di change person. Ah, ah, kò ní change kẹ hmm, ládùúrò nǹkan tó ju ẹ rí ó dọ̀rùn bò ó padà ó lóun jàjà hmm. fún ní second chance kò wá ní change <laughs> àfi ká máa bá dúpẹ́ pọ́lọ̀ hmm. ń fún another life then ẹni tó donate kidney fọ́mọlà kejì ẹ̀ lédi yẹn ó try iye o ah. ọ̀gá stylishly sọ fún mi lọ́jọ́ kan wọ́n da gbogbo system mi rú ni tó bá rí gbogbo òyìnbó gbogbo àwọn ọ̀rọ̀ tí mò ń sọ ah, mo sọ pé tó bá jẹ́ pọ́n record mi tó bá pè ẹ̀ báwo pé ó yá kọ́mọ ìwà máa lọ lé wọn. he's a great guy i don't know what kind of guy but i'm thankful that he's alive ṣùgbọ́n òun náà là á ní báyìí àdúpẹ́ kidney kidney ah ọmọ <laughs> nǹkan tójú mi mọ ojú mi. <laughs> oúnjẹ kù díẹ̀ o. ọkọ mi. kí ló ṣe ṣé kì í ṣe bí ojú òkú yẹn. no eléyìí ti jìnnà yes. kí ló ṣẹlẹ̀. mo ń wò pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ò jẹun dáadáa mo ń jẹ mo ń jẹun mo bí stress bá máa fi lọ bí iṣẹ́ padà dé ó ti máa rẹ̀ mí mo ń jẹun. ìyẹn ló mú mi rò ó pé kó ba lè jẹun dáadáa bóyá ká order fún smoke. smoke bàbá èkó. yes. bàbá èkó kọ ìyá èkó ni so ká padà sẹ́sẹ̀ àárọ̀ pẹ̀lú gbogbo nǹkan tójú wa rí ká tún padà sí di smoke ká lọ máa fa smoke. Eh? Ah, no no no má tẹ̀ bá mi sọ rárá mi tẹ̀ fẹ́ gbọ́n nǹkan tó jọmọ́ smoke rárá rárá létí mi smoke smoke ta fà títí tó yẹ kó yá ayé wa fẹ́ bàjẹ́ tán àwọn ọ̀rẹ́ sá ìwọ nìkan ni mo rí kí wọ́n tún padà sí díẹ̀ ṣé ó gbọ́ tó ṣẹlẹ̀ sí wa tẹ́lẹ̀ fẹ́ kó ṣẹlẹ̀ sí wa ni no no tó bá fẹ́ kó ṣẹlẹ̀ má sọ pa ẹni tó jọmọ́ smoke rárá létí mi jọ ṣùgbọ́ jọ. All right. Me, I love you. I don't want to lose you. Please. I love you too please you ẹni tó bá tẹ papọ̀ mọ́ smoke mi fẹ́ rí ẹ̀dí ẹ̀ kó smoke mọ́tò kó jẹ́ smoke club jọ àti dídí ẹ má jẹ́ ká dídí ẹ please no i love you. i love you too. thank you babe. bye now. Thank you. ló gbé mi tó wà lọ́wọ́. ok ṣe yẹ máa ń gbádùn ìyẹn ọjọ́ mi. iṣẹ́ ọkọ mi ilé ọkọ mi kújọ́ mẹ́ta báwo ni gbogbo nǹkan mi pa mi. toro jọ nítorí ọlọ́run wíwá tí mo wá lè ní mo fẹ́ aláùdù nù mo fẹ́ amóòlì mo fẹ́ alábàbà blu mo fẹ́ wá joyous. èwo tún ni mo lè. azim as in i want to come and mole jẹ ẹrù mole. i'm gonna allow it. Ah. Okay, me fi ń ṣe yẹ̀yẹ̀ mọ́ ya ṣé squishy sí wa. kò sí. mi ah. èyí tí kinní wà nú ẹ ni o. kò sí mọ́mì kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ mo tó bí báyìí. ń gbọ́ mommy, sí kankan kí n tiẹ̀ kàn mo kàn lè. Ah, mọ́mì nínú mo even though gan mi lè gbàdúrà kọ́ tàbí máa ṣe nípa máa rí inú ilé o sí kan tó dáa o. Hmm. Ah. toro toro ṣé mo parọ́ ni. ọlọ́run gbọ́wọ́ ìṣe tó tó yìí ah. Ah, mo mà dúpẹ́ ẹlẹ́dàá mi mo mà dúpẹ́ ọlọ́run máa ṣe o ọlọ́run ó ṣe mo dúpẹ́ o ó ṣe ọmọ yìí ojú ò ní tì ẹ́ o ojú ò ní tì ẹ́ o nínú ilé ọmọ mi wọn ò ní wá tiẹ̀ tì lágbára ọlọ́run wàá bímọ fún mi wàá bí ìbejì wàá bí ìbẹ̀wàá wà á máa finú ṣoyún àmà fẹ̀yìn gbọ́mọ ọpẹ́ a máa ra ilé a máa ra mọ́tò nínú gọ́ọ̀lọ́ ẹ ọmọ iṣẹ́ ńlá ló ṣe tòrò iṣẹ́ ńlá ló ṣe é láyé mi iṣẹ́ ńlá ni tòrò ṣe é láyé ọmọ mi à ah, iṣẹ́ ńlá lọmọ ìṣe. Eh, ẹ mọ́mí kọ́tẹ́ sọ òye mi o ah. ṣé sick kidney tí àwọ̀ ẹ̀ fún ni àbí kidney kọ́tẹ̀ ń sọ oògùn ọtí star. ah toro fàyàgbọ́ta ni toro. fàyàgbọ́ta. ah toro èmi àti toro nìkan la mú tó ṣe ọpẹ́lọpẹ́ ọmọ yìí bó ṣe wà yóò lè dúró fún láti wọjọba ọrùn bẹ́ẹ̀ ni mo sọ. mo lè take risk fún wọn láyé mi tó bá jóun ló máa jẹ́ kó lè fi igbó tó ń mu sílẹ̀. nǹkan tó jẹ́ kí n lọ bá dókítà nìyẹn. Okay, since you are ready to take the risk, I think we are heading in the right direction. But àwọn ọ̀hún mi la máa ṣe. Firstly, o máa ní láti join Ọláyẹmí láti jọ máa mú bóyá no no no no no it's nothing to worry about as in lọ́dọ̀ wọn be báyìí làwọn yàn ti make a big deal because wọn máa it and I think too much of everything is bad. exactly. yeah in advanced country and other country tó bá ń mú gbó ó máa ń yí ìlànà ọkàn lára wọn kò so I think that won't affect you and mommy secondly mo máa ń láti fún tóró ní oògùn kan ó máa lò fọláyẹmí but tó bá ti lóyún ó máa slump but you don't have to be worried i will be on standby immediately tí incident yẹn bá ti occur bring him down straight to my hospital okay. then i will take care of from there okay. and be ready to donate your kidney. Eh? But you just said that you do everything sir. anything for him so kí láriwo tuntun wá pa o gbọ́dọ̀ dúró ni as i'm trying to ask you are you really sure you want to be the last woman standing aside from being the mother. and that's part of the reason hmm? i'm talking about. i'm ready ma. you be the last woman standing are you sure. yes ma. beautiful. àwọn kejì pa máa gba kidney for real but you are the fourth year. It's okay. part of the risk I'm talking about and the process of everything. Is she gone, doctor? Come On. God bless you. So um, let's make a move. Let's try and do it. Yaomi, thank you very much. I really appreciate you for supporting me in fighting against the bad habits your husband is cultivating. May God bless you. Amen. Ma. She gone. Doctor, thank you very much for your time. May God bless you too. Amen ẹ ṣe nǹkan tó tó yìí. ṣebí ọkọ àfẹ́sọ́nà mi ni wọ́n ní láti take risk in fún kó lè stop gbogbo nǹkan tó ń ṣe mi. ìyàwó alálùbáríkà ah. dúró. Ah. so nǹkan tó ní adúrú kan la tó ṣe fún mi lélẹ̀ so definitely ibi tó lànà mi wọn ò ṣe kankan wọn ò ṣe kankan bẹ́ẹ̀ ah. ibi ègbò tó wà bìtì ẹ̀gbọ́n wọn ò ṣe anything so nǹkan tó fi lè mú ẹ tó take risk láti ṣáájú nǹkan báyìí fún mi every good day take risk fún mi lọ́jọ́bọ̀ ọ̀run nìyẹn. Ah, ah, ah, wọ́n fẹ́ yẹn ń bọ̀ gan-an ó lè bọ̀ ọbẹ̀ ó fàyà gbọ́ ta fún mi. babe bá a sórí náà ló ṣe fún mi lórí àbíṣe tí wọ́n mọ́ láéláé. My good people of Lagos, listen. I run to liberate Lagos from extreme godfatherism and nepotism of one man, his family, and cronies, to unlock and deploy the vast Commonwealth of Lagos for the benefits of all the long-suffering Lagosians and not just for the few well-connected. Vote Labour Party, vote LP. I'm Buddy Bros Bible and I'm Labour Party candidate for Governor of Lagos State.